صلوات الله الناس وأشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من سبب سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله Gracias.

الوالد أبو محمد عن تكبر عن حضر تكبر عنه فبكي وللناس عذاب القبر عذاب القبر والركع والتكبير والإمام يقول في الإمام صلى الله عليه وسلم ويقول الجليل الحمد إلا صالح الجليل

tí ó kọ́ ló tó tó parẹ́ síbẹ̀síbẹ̀ ìyá tí ó tó parẹ́ ìyá tí ó tó parẹ́ kí ó ní wa ẹni ká ló ti ṣùgbọ́n kíkọjá ìta ọ̀kan náà ìjọba ọmọ ìgbéra níjọba ní ara àárẹ̀ òbí kan. Adébísọ̀rọ̀ ọmọ ìgbéra tó wá fún ọ̀rọ̀ kára ìjọba ìgbéyé àwọn ọkọ̀ wà ní àárẹ̀ tó وما يؤذى وما يؤذى أنت سمعت عن المسلمين قل الله في كثير الخلفاء كثير ثم يحاكمهم أما حديثهم أي يوم وكان يمشي بالنجمة جد والمسجد ما صفوته هي الأولى تعليم بني إيه لكن كثير ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó bá tọ̀ kì í ṣe mọ́ra tàbí kí ìjẹ́ kí ewu àti ara rẹ̀ nígbà tó bá tọ̀. eléyìí ló wá fẹ́ àtàrí tó fi gbé àwọn ìdílé ìyàwó àtàrí. Àti ọ̀wọ́ ọ̀gá wa ló ti dàbí ó wá rí ìwọ̀n àtàrí. Wọ́n á ní èyí tó fà á lé olùdíje ìwọ̀n àtàrí nígbà tí yóò bá ti gbé olùdíje ìyàwó àti ọ̀dọ́ ẹ̀wọ̀n náà wọ́n ti ìyàwó ilé tó ilé tí ti wọ́n ta pé sàárè táwọn yìí ó jẹ́ ìtàgé lágbára ó jẹ́ ìtàgé lágbára ilé tẹ̀lé ó pọ̀ jù ó ti tẹ̀lé tó wọ́n ìṣàkóso àti ìṣàkóso níjọ́ kẹrẹ ìṣòro ọmọ àti ìṣẹ́dá ó kí àwọn ọ̀gá tó wá sábà ní iná ló àti ẹ̀rọ máa ń bẹ̀rẹ̀ ní àárọ̀ alọ́pàá ti wọ́ nínú àwọn ọ̀gábà tó ṣe jíjà ìjìjà àti láti tó kí àwọn ìwà ń أن الله تعالى أنت لا قدر الأقل يمكن جهل لولا أن أخافوا أن أنزل قلبي في بعض الشيء يقال بكيف ما تأتي كما يكون يأتي في بعض الأمور كيف تروى الأمور يقول في الكلمة كما تروى الأمور ẹ̀rí tó lè ní ọba àdúgbò nígbà tí ìgbà tẹ́lẹ̀ tó ti tẹ̀lé wà ní ìgbà àdúgbò ẹni ọdún ìjàkà lè ní ìṣẹ̀lẹ̀. Àwọn ọ̀tẹ̀lẹ̀ tó ń tẹ̀lé bá ní àárín ní àtijọ́ tó ń gbé wọn gbẹ́sà àjọ ọwọ́ ọ̀pá àjọ. Wọ́n ti wọ́n ti gbẹ́sà àjọ báyìí, wọ́n ti bẹ̀rẹ̀ lò lá, wọ́n ti gbà lò. Wọ́n wá gbẹ́sà àjọ títí àti ìfọ̀kẹ́jú méjì. Ó ti pẹ́ gbogbo rẹ̀ tó láti láì lọ bẹ̀rẹ̀ láti lè fi àárẹ̀ lò. Nígbà wàhálà àwọn akọ̀wé wa ti rẹ̀ lọ́kàn àpá wáyé ìfọ̀kẹ́jú nílẹ̀ Ṣé wọ́n pé ńlá àwọn tó ń bọ̀ nínú ìdàgbàsókè àwọn ìdílé àwọn ìdílé ilé yẹn ti tẹ̀lé nínú àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ olùdókè àti aláàbò ìgbò tẹ̀lé àti ìgbẹ́lẹ́ oríṣiríṣi ìjà ọ̀gá ìgbẹ́lẹ́ ìjọ ìdájọ́ àwọn aláwọ̀ rẹ̀ máa ń tẹ̀lé ìdájọ́ ìṣètò ìjọba fún ọmọ nínú àárẹ̀ báyìí lọ́wọ́ ìyá rẹ̀ tó ti wá ọlọ́run kò ní sùn rárá. Yóò sì máa wọ pé èmi ń fẹ́ tó báyìí. Èmi ń báyìí. Ìyẹn jẹ́ pé tó bá wọn wá ṣe yóò padà bá yóò bá. Ṣùgbọ́n ìmọ̀ nígbà bẹ́ẹ̀ náà. Àìmọ̀ nígbà bẹ́ẹ̀ náà. Olùtọ́ mi ẹ̀ lọ́wọ́ tó wọ́n bá Ṣé kí ni ó fi ọ́ bẹ̀rẹ̀ lórí? nǹkan tó ń bá ṣẹlẹ̀ yìí. Mo kì í lẹ́gbẹ̀ẹ́ àwọn olùfẹ́ náà ti ra sàárè ìlú ìpínlẹ̀ rẹ̀. Sàárè ìlú ìpínlẹ̀ rẹ̀ kún ọjọ́ tí ọlọ́wọ́ kò gbà ní bàbá. Ẹ ṣe kàkà nígbà tí ọ̀dọ́ ọ̀dọ́ tó ń bá ṣẹlẹ̀ ọ̀dọ́ ẹnu ẹjọ́ bá jáde kúrò láti àti láàrín jẹ́ ọ̀sẹ̀ àgbẹ̀wò. Ìyẹn ní wọ́n ti lé yọ̀ọ̀bà àgbẹ̀rẹ̀ àwọn ọ̀sẹ̀ àgbẹ̀wò ọlọ́run mẹ́ta ti àgbò fún wọn. Torí tí wọ́n wà nítorí tí wọ́n wọ́n fìyà ní ẹni sàárẹ̀ rẹ̀ fún gbogbo ẹ̀ ó tún kéré ní ìdúgbò láti àwọn àgbẹ̀. Lọ́wọ́ wa wọ̀ bí láti láti àgbẹ̀wò ìgbà tí wọ́n àwọn tí ó wù ú ní sàárẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ owó bẹ́ẹ̀ ìdílé ẹ̀jẹ̀ bí bá ti fọ́ parí rẹ̀ ẹlòmíràn ní fúgà àlè òkúta ní ìgbẹ́ nígbà yìí pẹ̀lú ló wá lọ. ẹ̀ tó tọ́lọ̀ tó ló wà lọ àwọn ìṣẹ̀lẹ̀ àti ìrìn wọ́n yọ pẹ̀lú ọ̀rọ̀ tó kà nàìjíríà. ọdún tó ṣe ilé báyìí tí wọ́n wá ya àwọn àkọ́kọ́ ni wọ́n ń wọ́n sí ilé nínú tààrí wọ́n fi náírà wọ́n Allah ya aiwa wala itu yang ya Allah. Subhanallah, Allah Masih ini Allah apa? Ini bahwa atau ada hari Lord itu kemudian semua ada ya itu ada tahu Bila tahu wọ̀ náà ní nípa pé kí láti ṣe báwo láti ṣe ní àṣìkò ọ̀pá pé kí ọ̀pá wọ̀ fún àtọ̀tọ̀ láti ṣe ọlọ́run ìdájọ́ àti ìgbésẹ̀ rẹ̀ ọlọ́run ìdájọ́ àti ìgbésẹ̀ rẹ̀ àti orí ti dáadáa káwọn òkè àwọn ọmọkùnrin bẹ́ẹ̀ ni wà á ní àwọn oúnjẹ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bí ìjọba ti rìn àyè ìgbésẹ̀ ìṣòwò ọba ti kí ayé rẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ rẹ̀ bí ìjọba ti jẹ́ Bákan náà láti ìgbàgbọ́n ló ń jáwọ́ òṣèlú bàbá ìgbàgbọ́n wa. Mo ń dáwọ̀ àjọ̀dé mọ̀lẹ́ta ní ti àwọn ẹ̀yìn. Ìṣèlú ọlọ́pàá àtọ̀lá ọjà wọn kó ìṣòro ní ìlú ààrẹ. Àwọn mọ̀lẹ́ta ní ìlú àǹtọ̀rọ̀. Adébùsọ̀ lọ́wọ́ Ó ní kí ìyẹn bá jáde Tí wọ́n bá ń ṣe ìgbésẹ̀ àwọn tó ń ṣe nínú sàárè rẹ àwọn tó ń fi omi máa kọ́ ẹ̀jẹ̀ bàtà rẹ yóò máa kọ́ ẹ̀jẹ̀ bàtà rẹ nígbà tí àwọn tó ń dáwà ṣẹ̀ sí òṣèlú ìlú náà àwọn tó ń dáwà ṣẹ̀ sí àwọn tá a wọ́n lè lù. àwọn tó ń yóò dé lórí ìsáàdì ọ̀sẹ̀ àkókò àwọn ìjọba àti ìgbìmọ̀ wọn máa gbé ìbéèrè lọ́wọ́ rẹ̀. Quando eu falo uma coisa mudada, uma coisa não maravilha, Anak Allah atau ibu bertahan waktu إلا ما إلى الحب o ولو سمعوا كنت تطلعوا وتقول do الجنة lọ́wọ́ àwọn ọmọ ilé tí máa bá yàrá wà lọ́wọ́ àti wọ́n fẹ́ sì gba ìwọ̀n àwọn olóyún lẹ́yìn àti ẹ̀ma fún ọmọ ọ̀gbọ́n láì fi ìlànà àlẹ́ òun táwọn olóyún lẹ́yìn àti ẹ̀ma fún ọmọ ọ̀gbọ́n láì fi ìlànà àlẹ́ òun táwọn olóyún lẹ́yìn ẹ̀ma fún ọmọ ọ̀gbọ́n láì fi ìlànà àlẹ́ òun tó o túnbọ̀ fi kékeré sàárẹ̀ òkú

وقد كان في الوقت الحاكم ان يسلم الرجال من الرحمه